ìbà ni mo ṣe kí n tó wọlé mo júbà elédùmarè ọba wa ọba tó mọ mí tó mọ̀ mí tó mọ ẹ̀yin tẹ́ ẹ tó ń gbọ́ mi mo kí yín káàbọ̀ ẹ̀yin ọmọ adúláwọ̀ sí ìkànnì ẹ̀kọ́ èdè yorùbá tòní ìbà fún ọlọ́run tó pa wá mọ́ta tó fi ń ríra wa elédùà ọba dánimọ́gbàgbé a ṣèyí òwú tí ò ṣe wá bó ti ku ọ̀tá wa. èmi akọ́mọlédè yín náà rèé akọ́mọlédè olúwàgbẹ̀mẹga ọmọ bàbá yẹmi mo kí yín ẹ káàbọ̀. Ibi la ti máa ń kọ́ nípa ẹ̀kọ́ èdè Yorùbá àti àṣà Yorùbá, eléyìí tí ó sì ń ràn wá lọ́wọ́ láti mọ̀ ọ́n kọ, mọ̀ ọ́n kà àti mọ̀ ọ́n sọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àti mọ̀ ọ́n gbọ́. A ti kọ́ nípa álífábẹ́ẹ̀tì, a ti kọ́ nípa sílébù eléyìí tí a ṣe ní ìjẹ́jọ gẹ́gẹ́ bí ègé ọ̀rọ̀ eléyìí tí ó kéré jùlọ tí èémí sì lè gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo. Àkọ́ nípa ìwọ̀n sílébù eléyìí tí a sọ fún wa wípé ó lè jẹ́ ògédé fáwẹ́lì, ó lè jẹ́ àkànpọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì tàbí fáwẹ́lì eh, kọ́nsọ́náǹtì àṣẹ sílébù. lónìí a fẹ́ lọ kọ́ nípa ẹ̀kọ́ kan tó ṣe pàtàkì nínú ohùn wa nínú ìsọ wa nínú ìkọ wa nínú ìkùnsísílébù wa àti nínú kíka èdè Yorùbá kí ni ohun tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ohun tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí náà ni ẹ̀kọ́ àmì àti ìró ohùn èdè Yorùbá nínú ohun tó ṣe pàtàkì ni àmì ohùn wa wà nítorí pé òun ni yóò ran ẹni tí kò sí níbi tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ láti lè ka ohun tí a kọ tí yóò sì mọ èrò inú wa ìdí nìyí tí àmì ohùn fi jẹ́ àmì tí a fi sí orí àwọn ọ̀rọ̀ láti lè ran ẹ olùkà wa lọ́wọ́ kí wọ́n lè kà á bí ó ti tọ́ àti bí ó ti yẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò jẹ́ kí a lè mọ ìró àbí èrò inú ẹni tí ó kọ ohun tí à ń kà. Ẹ̀kú mọ̀ wípé ohun tí a rí òun là ń kà ohun tá à ń wò òun là ń kà ohun tá a gbọ́ òun là ń sọ ohun tó ń ti ẹnu wa jáde ni àwọn ènìyàn ń gbọ́ ìró ló ń ti ẹnu wa jáde àmì la fi ń ṣàgbẹ́ ìró tó ti ẹnu wa jáde. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ tàbí ọmọ káàárọ̀ òjíire ni kò fẹ́ẹ̀ kọ èdè Yorùbá kọ́ tàbí kí n tiẹ̀ sọ wípé ló ń wo èdè Yorùbá gẹ́gẹ́ bí ètò le nítorí kíni nítorí wípé àmì tí wọ́n rí lórí wọn. wàyí o ẹ̀kọ́ àmì ohùn kì í ṣe ẹ̀kọ́ tí a lè kọ́ lọ́jọ́ kan ìdí nìyí tí a ó fi ṣe ní díẹ̀ lónìí àti díẹ̀ lọ́jọ́ mìíràn. tá a bá ń sọ̀rọ̀ nípa àmì ohùn èdè Yorùbá mẹ́ta ni àmì ohùn èdè Yorùbá jẹ́ ṣùgbọ́n láìsí ìró kò lè sí àmì ohùn ìdí nìyí tí ń fi kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìró ohùn èdè Yorùbá ìró ohùn mẹ́ta ni èdè Yorùbá ní ìró ohùn òkè ìró ohùn àárín àti ìró ohùn ìsàlẹ̀ ìró ohùn òkè òun ni à ń pè ní mí ìró ohùn àárín òun là ń pè ní re ìró ohùn ìsàlẹ̀ òun là ń pè ní dò dò ní ìró ohùn ìsàlẹ̀ re ní ìró ohùn àárín mí ní ìró ohùn òkè. tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ìró ohùn yìí ìró ohùn mí ìró ohùn re àti ìró ohùn dò ló ní àmì mẹ́tẹ̀ẹ̀ta tí à ń sọ. mí ìró mí máa ń kọjú sí apá ọ̀tún yóò kọjú sí apá ọ̀tún nígbà tí èèyàn bá nagi tó kọnu sápá ọ̀tún tó wá tìdí sọ́nà àlàáfíà yóò nanu sápá ọ̀tún tó tìdí sí ọ̀nà àlàáfíà. re a máa ń lo àmì àárín tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí àkọ́tọ́ àwọn amòfin àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọlọ́gbọ́n èdè àti àṣà yorùbá ní wípé ọ̀pọ̀ àṣìṣe ni yóò máa wáyé bí èèyàn bá kàn déédéé fagi àárín sórí ìró ìdí nìyí tí wọ́n fi ní ká kújọ pawọ́pọ̀ gbà wípé ìró fáwẹ̀lì ẹ mọ́ gbàgbé pé mo sọ fún yín pé ìró fáwẹ̀lì nìkan ni à ń fi àmì lé lórí àyàfi sílébù ẹ̀ eh, kọ́nsọ́nàtì àti sílébù mí àti ní táwọn náà ń dúró ní ipò sílébù làwọn náà ń gba àmì. tí a bá wá ń sọ̀rọ̀ nípa ìróore ìró fáwẹ̀lì tí ẹ bá ti rí nínú ọ̀rọ̀ èdè yorùbá tí kò ní àmì kankan lórí o kì í ṣe pé kò lámì ní tán sọ fún yín ni pé ìró re ìró àárín ìró ohun àárín ní bẹ ní orí rẹ̀. tí a bá wá ń sọ̀rọ̀ <laughs> nípa àmì ohùn ìsàlẹ̀ tàbí ìró ohùn ìsàlẹ̀ tíṣe dò òun akọjúsọ́nà àlàáfíà akọjúsọ́nà àlàáfíà mo rántí pé ibi tẹ́yìn mo rò pé ibi tẹ́yìn ń pè ẹ mọ̀ wípé ibi tẹ́yìn ń pè ní ọwọ́ òsì ọwọ́ àlàáfíà ni àwa ń pè é nítorí pé òsì òní ní ta wá òsì òní bá wa gbé òsì òní bá wa múlẹ̀ bí ègbé eṣu ọwọ́ àlàáfíà ọ̀nà ibẹ̀ lòun ò kọjú sí tí ó tìdí sí ọwọ́ ọ̀tún ìró odò yóò kọjú sọ́nà àlàáfíà yóò tìjú sọ́wọ́ òsì ìró omi yóò kọjú sí yóò tìjú sí ọwọ́ ọ̀tún yóò kọnu sí apá àlàáfíà ìyẹn ìró odò ìró omi yóò kọnu sí ọwọ́ ọ̀tún yóò tìjú sí apá àlàáfíà ìyẹn ká wá sáré ṣe àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tó ní ìró re dò àti mí nínú mí ìró òkè mí nínú ọrun, wá rí kíkẹ́, títí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Re nínú ọmọ, lọ wẹ́rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Dò nínú ọ̀rọ̀ bíi dòdò, ìkòkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí mo ti sọ fún yín a máa tún gbé yẹ̀wò nínú ọ̀sẹ̀ tó ń bọ̀ nítorí àmì ohùn gùn gan kódà bí ó bá dé àkókò kan n ó fi ọ̀rọ̀ kan ṣọwọ́ tí wọn ò ní kẹ́ ẹ fà mí sí kẹ́ ẹ fi ṣọwọ́ sí mi níbẹ̀ ni a ò ti dárúkọ àwọn tó ń gbọ́ ẹ̀kọ́ yìí gan-an ẹ máa bá wa gbọ́ ẹ̀kọ́ yìí ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ èdè Yorùbá rẹwà tí wọ́n ń kọ́ láti òkè òkun báwo ni ìwọ ti wá sọ pé tiẹ̀ ti rí ìwọ tó jẹ́ elédè gan-an fún ìdí èyí mo rọ̀ yín ẹ máa gbọ́ ohùn yìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kẹ́ ẹ máa tẹ̀lé wa kẹ́ ẹ sì máa ṣe ìwúrí fún wa ní àwọn ìkànnì ayélujára wa olúwagbéniga ọmọ babayẹmí ni orúkọ mi lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook babayẹmí samuel olúwagbéniga òun ni orúkọ mi ní ojú ewé lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ìkànnì náà akọ́mọlédè olúwàgbémiga ní ojú ewé mi tí wọ́n ń pè ní fanpage ní ìkànnì abẹ́yẹfò twitter at iamsambad òun ni orúkọ mi níbẹ̀ òun ni ìkànnì mi níbẹ̀ at iamsambad ní ní eh, instagram ẹ pàdé mi ní at sambabs underscore ho at sambabs underscore ho ní WhatsApp tàbí ẹ fẹ́ pè mí ẹ lè pè mí sí zero eight one three six five six eight eight five one three six five six eight eight five one Odo ẹ̀jọ Okan. ẹ̀ta ẹ̀fà àrún ẹ̀fà ẹ̀jọ ẹ̀jọ àrún Okan. Odo ẹ̀jọ Odo. Odo ẹ̀jọ Okan. ẹ̀ta ẹ̀fà àrún ẹ̀fà ẹjọ ẹ̀jọ àrún ọkàn lẹ́ẹ̀kan sí òdo ọkàn ọ̀kan ẹ̀ta ẹ̀fà àrún ẹ̀fà ẹjọ àrún ọ̀kan ẹ